الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله ورفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله من أعوانك إليه تسكي الإسلام موا وقبل لوا تاتراري تافي ما يكي الإسلام ونكان ودودو ó nìkan ni ẹ̀sìn tó tọ̀dọ̀ Ọlọ́run bá wá ó ń ṣẹlẹ̀ ẹ̀sìn téèyàn lè sìn téèyàn fi lè là àti lọ́la kìyàmà òun náà ní pé lẹ́yìn ìgbà tí ẹ̀sìn Islam tó sọ fún wa tó ní zina haram ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí èèwọ̀ ni Islam tó sọ yìí pé aliwa èèwọ̀ ló náà kí ni wọ́n ń pè ní aliwa òun náà ní kí ọkùnrin. kọ́ máa bọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe haramu lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ńgbà tí ọlọ́run ọba ọ̀dọ́ mi yàn wọn ní ọkùnrin àti obìnrin ó fi nǹkan kan sára ọkùnrin eléyìí tó ṣe pé yọ máa wo obìnrin lára ọkùnrin ó fi nǹkan kan sára obìnrin èyí tó ọkùnrin lára obìnrin ìdí ni ìtọ́lọ́run ọba fi ṣe káfẹ́ rẹ ní lẹ́tọ̀ kí wọ́n dọkọ kó rẹ kí wọ́n kó dọkọ rẹ ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ ẹ sì rí i pé láti ìgbà tí ọlọ́run ọba ti dọ́mọ èèyàn iná làwọn èèyàn ti máa fẹ́ra wọn tí wọ́n ń jẹ́ ọkọ àti ìyàwó fúnra wọn látàrí afẹ́rẹ́ nìyí ọlọ́run ẹlẹ́dàá wa a máa ṣe ọmọ láàrin àwọn méjèèjì àwọn náà di bàbá àwọn náà di màmá ṣùgbọ́n kọkùnrin kọ́ máa wọ ọkùnrin kí ni tọkùnrin fẹ́ sọ pé òun fẹ́ láàrọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kí lọ́ọ́ fẹ́ mú lára rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim báwo lọ́bọ sọrí sínú àti òsè kí lọkùnrin rí lára ọkùnrin tí ó fi wá máa játọ́ nítorí kọ́ba àrọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ àrùn ńlá lélẹ́yìí aburú ńlá sì ni eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ tó ẹgbẹ́ nítorí ẹ̀ṣẹ̀ ńlá yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa fi fìyà ló fi jẹ àwọn èèyàn anábì aleyhi sàlám wọ́n wí fún wọn láwọn ò ní gbọ́ wọ́n sọ fún wọn láwọn ò ní gbà ńgbà tí anabi lótọ́ aleyhi sẹlẹ̀m tí ò mẹ́nu kúrò lórí ẹ̀pà wà burúkú yìí tì èèwọ̀ ní kí ọkùnrin kọ́ máa bọ́kùnrin ṣe àwọn èèyàn yìí wọ́n kìlọ̀ fún anabi lótọ́ aleyhi sẹlẹ̀m wọ́n ní kó ṣọ́ra pẹ̀lú ìkìlọ̀ eléyìí ti ń ṣe fáwọn yìí ipe kí ọkùnrin ó yé wọ ọkùnrin nítorí pé ọkùnrin làwọn máa wá ń tà wọn oníkàmọ́bọ̀kùnrin ṣe ajẹ́ ìwọ àtàwọn ẹni tó tẹ̀lé ọ olùsèmára lẹ́yìn ẹ wàá fìlú lẹ̀ fáwa nítorí pé lu ààbò níbí báyìí la hawla wala quwwata illa billah lálejò bá file bá nàbí lò aleyhi salam tó bá file lọ́jọ́kùnrin a ìbàlẹ̀ ọkàn sífà nàbí lò tùmá nítorí pé gbogbo wọn wọn máa túyáyá túyáyá bọ̀ wá ní ìpẹ́rù tá à ń fẹ́ òun náà ló ti bẹ lótù wọ̀nyí àwọn eléyìí àníjẹ́ kún ọ̀rọ̀ náà jàjàbọ́ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ànábì lò bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ọlọ́wọ́n bá ti torí rẹ̀ ọ̀pá wọn rùn ní ìparun èyí tó le tó burú jù ọlọ́wọ́n ní kí wọ́n ká wọn kú òlókè rẹ̀ wọ́n ká wọn kú òtilẹ̀tilẹ̀ ọlọ́wọ́n ní kí wọ́n máa gbé wọn bọ̀ wá sámà wọ́n gbé wọn ó sámà débi pé ńgbà wọn dẹ́ba sámà lé ayé àwọn màláíkà wọ́n gbọ́ kíkọ àkùkọ wọn wọ́n gbọ́ gbígbó àwọn ajá wọn gbaná lọ́lọ́wọ́n wá ní kí wọ́n dojú ìlú wọn bolẹ̀ wọ́n dojú ìlú wọn bolẹ̀ kọ̀tán lórí eléyìn ọlọ́run ti ní kí òkúta ọ̀rọ̀jù òkúta lé wọn lórí ọlọ́run ọba fi pa wọn rùn ọlọ́run sàdédé ṣe bẹ́ẹ̀ àfi nítorí pé ẹ̀ṣẹ̀ la ẹ̀ṣẹ̀ burúkú oná ẹlẹ́ṣẹ̀ táwọn eléyìí ṣẹ̀ nítorí pé ntọ́lọ̀ ń dá fún wa ike kí wọ́n máa wá kí wọ́n máa gbọ́ bùkátà wọn lára rẹ̀ oná làwọn obìnrin àwọn sọ pé obìnrin ò wá àwọn ọkùnrin àwọn ọkùnrin bíi tàwọn oná làwọn fẹ́ máa dẹ́dẹ́ oná làwọn fẹ́ máa léka bí ọba ajẹ pọpọlọ èèyàn bá dorí kodò bí ọba ajẹ pé èèyàn ya aláìmẹsí kan fọkùnrin ni bàbá rẹ bá ṣe tí wọn fi bí ọ ni ńgbà tí èsì kò lórí lọ́wọ́ tó bá ọmọ kóbìnrin òun náà ni bàbá rẹ bá ṣe tó fi di pé ìwọ náà wá sílé ayé obìnrin lọ́lọ́run dá pé kó máa wo ọkùnrin ọkùnrin lọ́lọ́run dá pé máa wo obìnrin ńgbà tá a ti wá rẹ́ nìkan tó ṣe pé nǹkan àfojúsùn tiẹ̀ tó ń ti bó ń ti ṣe jọkùnrin òun náà làwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọdájú pọ ní tìǹ àdámà rẹ ti dorí kodò kọlọ mọjà aládàn wò torí pé ẹni tó bá ti jẹ pé runtọlọ ń da fáwọn ẹ̀yà arú tiẹ kò bá ti wọ ọdájú pé nǹkan sí ọ kọlọ wọn fàbùrù sí wa akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn islam ó tún lè wọ ni lábẹ́ mẹsẹlẹ wọn ọ gbọ́dọ̀ bọkùnrin ẹgbẹ́ rẹ ṣe tíyẹn bá tiẹ̀ wá jọbùn ilé ìgbẹ́ tẹgbẹ́ rẹ ti ń yàgbẹ́ ni wọn á máa kìdí tiẹ̀ bọ̀ kí ni sí ọ kí ni sí ọ káti pẹ́sì islam ọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ pé kò ti tó nílàáká ìgbà dáàmà ìpele gbẹ̀tígbẹ̀tí ń jáde a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n nǹkan kan kọ́ nígbà tí àdámà bá ti dorí kodò gbogbo ntí ọ̀dà ni máa wúru wọn gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ìnirú wọn máa gán lù kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ sànù tiwa oníyàwó ìyàwó tó ní náà ṣọ́ ara rẹ o ọ̀gbọ́dọ̀ kìdí rẹ bọ̀ bí títí yàgbẹ́ o

akramakumullah ẹ̀rí láwọn àwùjọ bòmí wọ́n máa fi fáàrí ni ipe àwọn làwọn ọkùnrin tó ti pété yẹn ọkùnrin bá ń wá ọkùnrin àwọn ní ká ẹ béèrè la hawla wala quwwata illa billah ìwà burúkú lélẹ́yìí o ìwà burúkú lélẹ́yìí láwùjọ nàìjíríà wa yìí náà ni àwọn kan wà tó ẹ pé yìí táwọn ń ṣe nìyẹn wọ́n máa ń pè wọ́n ní dandawudu lágùn ẹlẹ́ haúsá ń bẹ̀ máa ń pè wọ́n ní dandawudu yẹn dawudu ẹ̀rí tí ó lè gbé dundun sórí èyí tí wọ́n dín mẹ́yìn kọ́mọ wa kiri dùndúkáyé tọ́ba ń bá sọ̀rọ̀ yọmọ wa lẹ́hùn yọmọ díhùn bí obìnrin tó wọ́n ti dáàmà tó ọ̀pọ̀lọpọ̀ ọdún wa wọn náà lẹ́rìí yọmọ abójú tí ọmọ abóra ọ̀rọ̀ ní ti tọrọ yóò ti máa ṣe tẹ́pì jẹ bí ìgbà tóbìnrin sọ̀rọ̀ la hawla wala quwwata illa billah agbọ́dọ̀ jìnnà sí wa bàjẹ́ bàbá rẹ ni ti ń rẹ kápọ̀ fún nítorí pé ńgbà tí àdánwò rẹ ọba dé kò ní mọ̀ nìkan lọ kò ní mọ̀ nìkan lọ gbogbo àwọn ẹni tó wà ń tòsí bẹ́ẹ̀ gbogbo wọn náà ni àdánwò yẹn lè dé bá tọ́lọ̀ yẹn lẹ́dàá wa tí wọ́n pa gbogbo wọn ọlọ́run wa gbé kálukú dìde tó bá dijọ́ gbé ndàlù kìyàmà lórí àníyàn rẹ̀ nínú àwọn kẹtẹ́sì Islam tó kọ fún wa tó ní ká dínà sí òun náà lọ́tí mímu ọtí mímu kò sí dáadáa ń bẹ̀ aburú ọtí gbogbo ọtí onílàákà ìkan òsìsí láyé tí wọ́n máa mutí gbogbo ẹni tá a bá rí mutí òun tó dájú òun náà ní pónítọ̀hún orí rẹ̀ ò ti kọ́kọ́ pé láti pilẹ̀ nítorí pé torí rẹ̀ bá pé báwo ló ti lè mú owó rẹ̀ tó fi lọ ra nǹkan kan eléyìí tó máa mú sọ́nà ọ̀fun rẹ̀ tí ó sì sábàbí kí ọpọlọ rẹ̀ ó dí kọ́ ọ̀dẹni tí ò ní làákàyè mà ó ti wá jẹ́ni tí ń ṣe làákàyè ọ̀dẹni tí làákàyè sọnù lórí ẹ̀ àǹfààní wo wá lọ tí máa ń fún yàn ọtí tó ṣe pé èèyàn ó mu tá yóò dìdàkudà ọtí téèyàn ó mu tá tí ó máa yàgbé ara ọtí téèyàn ó mu tá tí ó máa tọ̀ ara ọtí téèyàn ó mu tá tó ṣe pé làákàyè rẹ̀ ò ní ṣiṣẹ́ máa wàlà hawla wàlà quwwata illa billah islam tún ṣe léèwọ̀ kéèyàn jẹ́ni tí ń pátí èèyàn gbọ́dọ̀ pátí èèyàn gbọ́dọ̀ tọ́tí èèyàn sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ń bá wọn gbọ́tí èèyàn tí ẹ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ń bá wọn tà àgbàtà rẹ̀ ni wọ́n ṣe ó tí ẹ gbọ́dọ̀ yọnu sí káwọn èèyàn kọjá yìí pé wọ́n ń lo ṣọ́ọ̀pù rẹ̀ àbí wọ́n ń lo ilé rẹ̀ láti fi tọ́tí ààyè ìpolówó ọjà lóní wọn gbọ́dọ̀ fẹ́ nìkankan láǹfààní bẹ́ẹ̀ láti máa polówó ọtí torí pé wọ́n ni Ọlọ́run ọba sílé wọ̀ mímú rẹ̀ títà rẹ̀ àti gbogbo ntọ́ ní ti pẹ̀lú ọtí pátá kporongodo haram mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i. láwọn àwùjọ gbogbo àní sáláì márírù wọn àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà àwọn ilé tí wọ́n ń lé aláìsẹ́ tẹ̀lé tọ́lọ́n aláìsẹ́ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ọmọlẹ́yìn shaitan ẹ gbọ́ pé aláàjì ti ń tọ́tí aláàjì àti tó gogoro wàlá hawla wàlá quwwata illa billah haramu lọ sí sẹ́bẹ̀yìn náà ń gbọ́ sẹ́bẹ̀yìn náà mà lọ́wọ́ sọ pé ah òun lálágbàtà wọn ní gbogbo ilẹ̀ yìí distributorship wọn òun náà ló ń gbà agent ló ń jẹ́ fún wọn òun jẹ́ dílà dílà òfò dílà àdánù owó òfò tó ní múlá fi kankan jọ tó bá kú ọ̀ràn rẹ̀ yóò sì bọ́ díjọ́ gbẹ̀ndàkìyàmà ọlọ́yẹlẹ́dàá wa kó ṣàánú wa ẹni tó ní làákàyè òun lẹni tí wọ́n máa bá sọ̀rọ̀ tí sì máa lò nítorí ìwọ ọ̀ma ó ṣe é ṣe kó o rò pé ọ̀pẹ kọ́ya bóyá kú ti kan lẹ̀kùn rẹ gbàngbàngbà lọ́ba ti kó kú lórí pọ́tì lọ tàkú kí ló fẹ́ sọ fọlọ̀ tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù àwọn ọlọ́tí àwọn máa wá náà ni bóyá jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lọ ń ta provision wọ́n lè wá bọ́ kíkọ́ ọjà wọn ní gbogbo lẹ́yìn àti pé commission tó máa gbà ọkọjá sísọ tó ọba tiẹ̀ ti gbà láti jẹ alágbàtà wọn kò ní pẹ́ kò ní jìnnà ọgbà pípọ̀ ta wóróbo ọtí ọgbà gbogbo ẹ̀ mọ́ ọ lọ torí èrè tí ń bẹ ń ti pọ̀ jù tútù gan ọtí tó ń lábẹ́lẹ́ gan haram pé ń kó wa wọ́n nìkan ike ma owó wọn bá ṣe lẹ́tọ̀ ọmọ jèrè ń bẹ̀ ọkàn rẹ̀ ó sì balẹ̀ ó pa owó fún bẹ́ẹ̀ lọ́ba ní ha ha ha òun ò rò pé òwò kan wà tó ń lè tó lè máa jèrè ń bẹ̀bí ọtí tó ń ta yìí mùsùlùmí sì ni tó bá pè wọ́n ní aláàjì tó bá pè wọ́n lé ní aláàjà wàlà àhùlà wàlà quwwata illa billah ẹ palẹ̀ mọ́ ìdáhùn tẹ́ fún ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmà àìgbọ́ òsì àìmọ́tìbùsẹ̀ ńgbà tí èsì pé ọjà bọ́ àbí ńgbà tí wọ́n ti fi ọtọ́ jáwọ́ láti sánmà inú ilẹ̀ náà lọ wọ̀ ni wọ́n bá bu ọmọ lẹ̀ lẹ́ẹ̀kan náà ló fi sọ pé ọ̀gbọ́rí ipe ọtí títà èèwọ̀ ni nínú Islam tó fi wá ń sọtí. kí ni wọ́n ń gbà ń bẹ̀ kí ni wọ́n ń gbà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọsàn tún wà àbí apple tí wọ́n ń fún sínú ìgò náà ní ìsìn òun bùkátà wádìí ìjìnlẹ̀ tẹ́yìn bá sọ ẹ fẹ́ pọ́n àlejò lé ẹ wà lọ gbèrú rẹ̀ jáde wọ́n lè sèkú rẹ̀ báyìí tí wọ́n dára sí i wọ́n lè sọ pé apple ni wọ́n lè sọ pé grip water ni wọ́n lè sọ pé kinní kan làwọn fún sínú ògùn yẹn wọ́n náà wàá gbé kalẹ̀ tí wọ́n bá ti sìkà ìfẹ́ rí tí atẹ́gùn burúkú ti ń jáde nínú rẹ̀ gáàsì yẹn yóò tì dẹ́rì dànù. sọ ẹ wa máa bu inú gò pípé àwọn èèmù tí o irú àwọn eléyìí la mú òun náà bó káta àwádìí nítorí tí bá sọ pé ìdá kan nínú ọgọ́rùn-ún alkohol ń bẹ nínú ẹ̀ haram náà ni ọtí náà ni. so agbọ́dọ̀ wádìí dáadáa torí pé nbẹ nù ẹ tó ẹ pé tó ti múta ìmúta lórí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóná lábàádì ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní tàsé díẹ̀díẹ̀ o ti dàdàkudà sọ́nà ọ̀fun torí di eléyìí kákè sara ntọ́lọ́mùbá sele léwọ̀ ká jìnnà sí nínú tẹ́sí Islam tó tún ṣe léwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí òun náà ni ká máa wá ìyọ́nú àwọn èèyàn gba ọ̀nà tí ó bí ọlọ́run ọba nínú sí wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìyọ́nú àwọn èèyàn ni wọ́n máa wá káyọ ọmọ sọ wa lẹ́nu ẹ jẹjẹ ase bí wọn ṣe ṣe kọmẹjẹ pé tiwa àwọn òmù gbọ́ kọmẹjẹ pé àwọn òfi sẹ́nu ntọ́ sì ń ṣe tó fi wáyọ̀ náà àwọn èèyàn yún ntí ó mú kọ́ náà bínú sí ọ ni. sọ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ó ti rágbálẹ̀ tí ó jẹ́ kí aburú ọjẹ́ tiẹ̀ láyé àti lọ́la al-qiyāmah. ìyọnu ọlọ́run Allahu wa rasuluhu ahaqqu an yurduhu in kanu ńlọtọkẹ máa wá yọnu wa tó bá jẹ́ pé múmi nílẹ̀ ìbàjẹ́ kí lẹ fẹ́ fi yọnu àwọn èèyàn ṣe tó bá yẹ pé ìyọnu àwọn èèyàn lèèyàn bá fẹ́ rí láyé títí tó fi kú tọ́lọ̀ ń bá fún ọ lẹ́gbẹ̀rún ọdún lò láyé ó rí pé ò lè rí ìyọnu ọmọ èèyàn tó bá lu ẹgbẹ̀rún ọdún ó lè rí ìyọnu ọmọ èèyàn nítorí pé ọmọ èèyàn wọ́n máa yí ni wọ́n á máa yí bí ọ̀gà nítorí yóò tún sọ pé o ò ṣètò ó lè sọ pé o tún ti ṣàṣejù so ìyọnu ọmọ èèyàn ọjà mọ kankan ìyọnu ọlọ́run lọ bàbàrà lọ pàtàkì nítorí pé tọlọ́run bá yọ́nú síyàn dáadáa ó jẹ síyàn láyé dáadáa ó jẹ síyàn lọ́la òkè yà má kọ wá jẹ pé ìyọnu ọmọ èèyàn lọ wá ìwọ àwa ìyọnu ọlọ́run ọkọọkọ lọ́run bó bínú sí ọ eléyìí èèwọ̀ ni lábẹ́ òfin àti Islam kí gbogbo èèyàn kó má bínú sí ọ kọlọ́run má bínú sí ọ ó kú oríire láàmà sí ọ kí gbogbo èèyàn yọ́nú sí ọ kọ́lọ́n ọba máa bínú sí ọ ó kú orí ibú láàmà sí ọ torí délé ẹja kéè sára tí bọ́kọ̀lọpọ̀ sáfẹ́ sí Islam nítorí pé ọ ń sáfẹ́ nu ọmọ aráyé ni ọ̀pọ̀lọpọ̀ láti ṣe Islam nítorí pé ń bẹ̀rù kí làwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí sínú ẹ̀sìn Islam tí ò ṣe Islam má lónìí ó ti darapọ̀ máa wò lórí ibú kan wọ́n ti jọ ń sọ orí ibú níbi tó wà tọ́ba wa pèsè kọ́ padà sí ẹ̀sìn Islam ẹ̀sìn tí bàbá rẹ̀ bí ọ lórí ẹnu yóò sọ pé ó ti pẹ́ ó ti pẹ́ ó náà mọ̀ pé islam lọ́nà ṣùgbọ́n bí táwọn ti dé yìí ah kí ni káwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn sọ wọ́n bínú tó lára ẹ̀ àwọn wáyọ̀ nú àwọn èèyàn gbára tí ó mú kọ́lọ̀ bínú sí ọ̀nà wọn bá wọn bólódì òkú àwọn ọmọ ẹgbẹ́ yín wọn á lọ́kàn ọmọ ẹgbẹ́ bàbá rẹ̀ kú gbogbo yín ó sì dáwó owó nínú rẹ̀ àwọn ra kátàn ọtí ọgọ́rùn àwọn pa màálù mẹ́ta oníkálukú gbọ́dọ̀ da ten ten thousand wọn náà wá sọ pé à mùsùlùmí lèmi o mùsùlùmí ìrọtí mùsùlùmí kúmá kìí bá wọn kìí bá wọn sòkù mùsùlùmí èsòkù wọn á sọ pé àwọn ò lè gbà fún ọ àwọn ó sì yọ ọ lẹ́gbẹ́ ó wá ní Ọlọ́run dákun má mà yọ wá lẹ́gbẹ́ àfà wọn náà wọn bá wọn dáwó wọn bá wọn dáwó tí wọn fi rọtí ẹnìkan wá sọ fún wọn pé ah síbẹ̀ yìí náà mọ̀ kọ́ lọ́n ṣe gbogbo nǹkan ilé wọn ni eh, ẹjẹ́ jẹ́ ṣe bí wọ́n ṣe ń ṣe wọ́n mọ̀ yòlú ẹ̀lẹ́gbẹ́ ọ̀ ń tara nítorí ọrí bínú ọlọ́run òfin wáyọ̀ nú àwọn èèyàn ìbílẹ̀ ti mọ̀ pé pé tẹ̀sí ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ni òní ẹgbẹ́ ẹsẹ̀ ọwọ́ tẹ̀sí ni bíi bíríkìlẹ̀yà bíi kápẹ́ńtà bíi tílọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ẹgbẹ́ yín wá sọ pé àwọn ò ìjọ ọ̀rọ̀ táwọn sọ yìí sẹ́nìkẹ́ni nínú ọmọ ẹgbẹ́ bá ti lè takò báyìí báyìí yóò rí fún un alùpùpù gbómi òfò mu ìwọ náà máa ń gbómi òfò mu mùsùlùmí nìwọ mùsùlùmí ẹsẹ bẹ́ẹ̀ ni àníkùnà mọ yọ alẹ́gbẹ́ sẹ̀mọ̀pẹ́ bẹ́ẹ̀ òun fi ìbínú ọlọ́ọ̀ òun fi ń wá yọnu àwọn èèyàn nà bá wo àwùjọ Yorùbá yìí nítorí bàjẹ́ jù nù wọ́n mọ̀ kọ́lọ̀ bọ̀ fẹ́ nǹkan yìí ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn ẹni tọ́jọ́ kóra wọn jọ́ di bàjẹ́ nídìí ìranù nítawọn ń fẹ́ kún ó sẹ́nu kò ní lè takò wọn kó fi wáyọ̀ ọ̀nà ọlọ́ kọ́lẹ̀ ẹlòmíì ó tún ṣe pé àgbà ah, tètè bẹ́nu ká lọ sí ẹ̀sà fúrò láàyè èèyàn ọmọ màámà yóò máa fagbọn ọlọ́wọ́n bá yá yóò sì máa ikọ̀ ń tẹ́rí di gbogbo jọba dà kọ́ dà lórí òun wala hula wala quwwata illa billah tẹbi ń ṣe lọ́pọ̀lọpọ̀ kọ̀ sí máa wá mọ́sálásí nítorí pé wọn ò fẹ́ kí wọ́n rí i pé mùsùlùmí lòun láwùjọ subhanallah torí kí wọ́n lè yọnu sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò kúkú jókòó mùsùlùmí má tí máa ń lọ mọ́sálásí gbogbo ẹni tí ọmọ mùsùlùmí ọmọ mùsùlùmí yọba lòun ò ní lọ mọ́sálásí tó níjọba dàkọ́dà yọ máa tara àbínú ọlọ́run yọ máa fi wáyọ̀ nù àwọn èèyàn ọlọ́run dákun má bàtí wa jẹ́ o nínú àwọn nǹkan eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sì ilé ìwọ tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí òun náà ní pé àwọn bàbá wa àwọn bàbá wa èèwọ̀ ni lórí ọmọ kó jágbe mọ́ wọn o gbọ́dọ̀ jágbe má bàbá tìyá rẹ kò sí tí wọ́n lè ṣe fún ọ láyé yìí bàbá rẹ ò sí ń ẹni tó lè jágbe mọ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni ipò yóò wọlé dìmúnú pàǹtí ilé ayé bàbá rẹ màmá rẹ kò síbẹ̀ sílẹ̀ yẹpẹrẹ tó ọwọ́ ajagbe má bàbá ti yá rẹ̀ ọlọ́mọ sọ alo lórí ibu. bàbá àwọn màmá àwọn ò tiẹ̀ gbọ́dọ̀ sọ fún wọn pé ọ̀rọ̀ yín sú mi ọ̀rọ̀ yín sú mi ọ̀ràn lọ́dá kọ́ ọmọ sọ jáde ní gbólóhùn ẹnu àmọ́ kó o fẹ́ nu kó o fi wà kó o fi sàpèjúwe kọ́rọ̀ bàbá àtìyá rẹ ti sú ọ ọ̀ràn lọ́dá ọlọ́ni wọlé ẹsẹ̀ kó lọ́hùn máa ó má ti sọ fún bàbá àtìyá rẹ pé káì ọ̀rọ̀ yín sú mi ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ dàn torí ẹ̀ tí wàhálà bá ń bẹ láàrin rẹ àti bàbá rẹ lò lọ́tún sí o ó lè rò pé àwọn bàbá yẹn ọ̀pẹ kó wọ́n má pẹ́ o ó lè rò pé wọn náà ọ̀pẹ kó wọ́n má pẹ́ o sòwò tí wọ́n bá ń ṣiṣẹ́ ra wọn tó bá kú bẹ́ẹ̀ tó ọ̀dà láìra ó sì sàn ní ìsìnkí bàbá ọ̀làlí wa débi hin àmọ́ ń parí kan sọ pé mo forí jàn ọ̀sàn ní ìsìnkí bàbá ó pé ẹgbẹ́sẹ̀ ẹ̀nà lẹ́bàá títí kí gbogbo ara rẹ̀ ó bó níparí kí bàbá ó sọ pé mo ti wá yọnu nísìnyí mọ yáàfì rẹ̀ ọ̀sán ju kó jẹ́ kí bàbá yẹn kú lọ tí bàbá ń bá fi lè kú ọ̀dà láyìíra bàbá sì dà láyìíra ẹnìkan forí jẹ́ nìkan o ọlọ́run ẹ wò pé mi náà bàbá rẹ̀ láyé ẹ wò pé mi náà nìyá rẹ̀ kọ́sẹ́lẹ̀ o oníkálukú ọgbẹ̀sán rẹ̀ ni torí rẹ̀ àgbọ̀dọ̀ jágbe má bàbá wa àgbọ̀dọ̀ jágbe má yá wa àgbọ̀dọ̀ sọ fún wọn pọ́rọ̀ yín sú mi àti àgbọ̀dọ̀ sọ pé káì ọ̀rọ̀ yín sú mi àgbọ̀dọ̀ dán wò nínú nǹkan tó wọn bá tún ṣe léèwọ̀ tó ẹ pé nọ́ọ̀sì islam nìkan ló ti lè rí òun lè bá pàdé ń bomi. òun náà ní wípé ẹnìkan ò gbọ́dọ̀ fira rẹ̀ ti sára bàbá òun bàbá kó ní bàbá òun kó wá pa bàbá tiẹ̀ tì haram. bàbá wa ni bàbá wa màmá wa màmá wa bàbá ò ṣe é pààrọ̀ ìyá ò ṣe é pààrọ̀ yorùbá kẹsẹsẹ ń sọpọ mẹni ò ṣe é pààrọ̀ ṣé bàbá ló wá ṣe é pààrọ̀ àtìyá. so àwọn náà ò ṣe é pààrọ̀ islam ni haram ni kí wọn á lọ fira rẹ̀ sí sára bàbá mi kó gbàgbé bàbá rẹ̀ lápèjúwe ẹ̀gbọ́n àtàbúrò ni bàbá rẹ̀ àtàbúrò rẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ wá gbé ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá jẹ́ ẹni tó gbajúmọ̀ púpọ̀ ọjà ìlú máa ń káyàn òsìsì téèyàn lè máa fowókọrú rẹ̀ wá ní àwùjọ téèyàn ò ní tètè rí ah, ọmọ lágbàtà ni ọ bẹ́ẹ̀ ni ọmọ wọn ni mí ah ó ti parí application rẹ̀ accepted ọwọ́ afẹ́ máa jó wọ bàbá òun ọwọ́ á neglect bàbá tiẹ̀ islam ọgbà bẹ́ẹ̀ ọ sọ pé mi lọ́ọ́ máa lágbájá lágbájá òun làbúrò bàbá lágbájá tó gbajúmọ̀ kí wá ṣe pé ọwọ́ á máa jó kọ bàbá fún bàbá ọ lọ́ọ́ gbà wọn bàbá ó fi dípò bàbá tiẹ̀ nítorí nǹkan ilé ayé tó fẹ́ sí rí ọlọ́run ọgbà bẹ́ẹ̀ tàbí òfin ọlọ́run ilé ọjẹ́ táwọn bàbá bàbá tí wọ́n máa mú ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹbí ọmọ ará tí wọ́n máa mú wọn sọ́dọ̀ nígbà tẹ́yìn ń tọ́ ọmọ ẹ̀rì ẹ̀ràn ilé ẹ̀kọ́ ọ̀dọ̀ yín ló gbé títí tó fi lọ ilé ọkọ ọ̀dọ̀ yín ló gbé títí tó náà fi níyàwó tẹ́ ẹ tún fi dá lóko owó tẹ́ ẹ fi dá tẹ́yàtọ̀ tó náà fi dá dúró ẹ wá ní kò gbọdọ̀ jókòó bàbá tiẹ̀ ma irú rẹ̀ wọ́pọ̀ lọ́dọ̀ àwa Yorùbá ọmọ tún ní jókòó bàbá tiẹ̀ ma èèwọ̀ ni lábẹ́ òfin Ọlọ́run ó kọ bàbá wa láàmà jẹ́ àgbọ̀dọ̀ tí ó kọ bàbá ń bàbá nínú nǹkan tẹ́sí Islam tó tún ṣe léèwọ̀ ó náà ní ká máa fi yà ká máa fi jẹ̀yàn gbára ná ká máa dáná jóyàn ká máa dáná ju ẹ̀dọ́ lọ́nkàn haramu ni lábẹ́ òfin ọlọ́run torí pé ọlọ́run ọba tó dẹ́dà tó dáná tó dá gbogbo nǹkan onìkan lọ́lẹ́tọ̀ọ́ sí kó náà fi jẹ̀yàn yá kọ́lọ́mọ́sí wa lọ́ọ́ máa ná tọ́. So, gbogbo ntọ́ bá wà lẹ́mi láàyè gbogbo ntọ́ bá wà lẹ́mi láàyè àgbọ̀dọ̀ dáná sí la iná tí ẹ máa àgbọ̀dọ̀ dá sí la torí ẹ̀sìn Islam sọ pé tọ́ba pàdé ẹ̀ la pa ewúrẹ́ àbágùtàn la pa màálù àbíọ́ra kùnmi la bá pa kọ̀bá àti ẹ̀jẹ̀ fàn kọ̀bá àjẹ́ Islam sọ pé lẹ́yìn gbàtà dùn tán bó sì jẹ́ gala tẹ̀ ta lọ́fà tẹ̀ yín bà àbí ẹ̀fàn. E ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní kún àbí kẹ́ ẹ sún ṣáájú kẹ́ ẹ tó rí i pé ẹ̀mí ti kúrò lára rẹ̀ tán tí bá sì ń gbọ̀n tí ibìkan ń gbọ̀n lára rẹ̀ tó fi hàn pé mi ò tí ì jáde ńbẹ̀ tán fi ẹ̀ ìgbà tó bá di pé ẹ̀mí ti jáde lára rẹ̀ pátá porongodo ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ sí kẹ́ wá dáná sí lápò ẹ̀fẹ́ sún ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ sí pé kẹ́ wá máa fi abẹ kẹ́ máa wá fi bú awọ rẹ̀ pẹ́ fẹ́ kún ẹ dákun bó lẹ́tí lè rí gbogbo orú nǹkan bá sínú Islam nítorí tí ẹ̀mí ọ̀bá ti jáde lára rẹ̀ tán tá a fi da bẹtiróòlù sílẹ̀ àti kẹrosin tá a wá sáná sí i à ń jó abẹ̀mí láàyè ni Islam ò sì gbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́rú ẹran mọ́ ẹ̀ríkì lásìkò léyà ọ̀pọ̀lọpọ̀ ọdún àṣìṣe báyìí làwọn èèyàn máa ń ṣe eléyìí tó sì tọ́ káṣerú rẹ̀ bákan náà ẹ̀sìn Islam ní kápógun là ń jà àwọn ọmọ ogun wa wá pa àwọn ọ̀tá ẹ gbọ́dọ̀ fòkú ọ̀tá ṣẹ̀sìn ẹ gbọ́dọ̀ fòkú ọ̀tá ẹ gbọ́dọ̀ ṣẹ̀sìn nísìnyí òkú wọn ń bẹ lójú ogun kẹ ẹ mọ bẹ kẹ ẹ gé wọn létí lọ́kọ̀ọ̀kan kẹ ẹ gé wọn mú kẹ ẹ gé wọn létí kẹ ẹ gé wọn lédè kẹ wá lọ wá okùn kan kẹ wàá máa ka abẹ́rẹ́ bọ àwọn etí tẹ géun kẹ máa dè wọ́n pọ̀ ẹfẹ́ fi wọ́n ṣe yanrùn ẹfẹ́ fi wọ́n ṣe gbọ́ ọwọ́ ẹfẹ́ fi wọ́n ṣe wórówóró ẹsẹ̀ a'udhu billahi minash shaitani rajim ìsìláàmù ọgbà bẹ́ẹ̀. ìsìláàmù ó lẹ̀ gbọ́dọ̀ fẹ́ni tó ti kú sẹ̀sìn tó fi dórí ẹni tó kú tá a tẹ́lẹ̀ ìwọ tó fẹ́ wẹ̀ ọwọ́ àwọ̀ yàrá tí wọ́n tẹ́sí àbí ìwọ kọ́ lọ fẹ́ wẹ̀ ìwọ náà lọ fẹ́ wo fẹ́ wo òkú tó kú yùn pé sébèyàn sì ṣe kùnù ọwọ́ awọ ọbẹ̀ tán lọ́wọ́ amúmú lọ́wọ́ afa imú rẹ̀ kọ́ tán àbí ọ̀tàn ọ̀tàn àbí ọ̀tàn ṣebí ló ti kú fọ́ọ̀kù bá máa sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe fọ́ọ̀kù nù torí ẹ̀ kò sínú tọ́ba làákà ẹ̀ mu tí ẹnìkan tí ẹ̀ ń tẹ́ ń wò pé àìlè ìyàwó ni tó lóun fẹ́ wò kú lẹ́yìn ìgbà tó kù ti kú ẹ bá lọ ọbẹ̀ ẹ bá lọ ọbẹ̀ ẹlòmíì máa lọ wò kú níbi tí wọ́n tẹ́ sí yọ́ọ́ máa fọ́ gun mú ìfinisẹ̀sínú ìsìlámù ọgbà wọn ò fi ọ́dá tó lè fọ́ gun tí ọba ti kù tọ́fọ̀ gúnmú tọ́fọ̀ gúnmú tọ́fọ̀ gúnmú ọ̀tán bí ọ̀tán àfa bọ́kàn ṣe ń ṣe nù ibi títí ṣe bí ọwọ́ bá rí sẹ́ẹ̀ náà kú ọwọ́ rí sẹ́ẹ̀ ẹ̀ sì kùn jí ni ló ń bá fi eyín òkè àti tìsàlẹ̀ lọ́ba di ọmọ ká mú òun náà ó péré ni máa kékeré ni ebo ti kú ń yọ ọwọ́ mi ń yọ ọwọ́ mi ọwọ́ ọba yọ ma láti ìgbà tó náà ti ń ṣe ní àwàrà lọ́ba rẹ pé dákun foríjì mi o kìí ṣe pé mi náà mí ni tí mo ṣe o àmọ́ ọmọ kàwé pé o ti kú ni dákun o má má fi mí sẹ̀sìn o ìwọ wá ń fò ń sẹ̀sìn má fi ọ́ sẹ̀sìn ìwọ ń fò ń sẹ̀sìn kọ̀fẹ́ kọ́ hàn sáwọn èèyàn pé nǹkan ṣe àsọ̀rọ̀ ta ni kí bàbá ọmọ gbọ́ bàbá náà ní parí ẹ̀ ọyọ ọwọ́ tì lọ́ba fi gbé táyẹ̀fà mí o ah, ah, ọ̀dọ̀ òkú wẹ́sẹ̀ á di pé wọ́n gbọ́ ká ló dé bẹ́ẹ̀ táwọn èèyàn dé kí ló dé kí ló ṣẹlẹ̀ lẹ́mọ̀ pé tó fètí lé fi jó yọ sọ nìyí ẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ náà ni pé abẹ́ ẹ̀ gbọ́ mọ́kàn ní wọ́n fẹ́ kí n wo pé bá ṣe tẹ́ wọn lẹ̀ náà ni o ibi tí wọ́n ti wá ń fọwọ́ sí wọn lẹ́ẹ̀kẹ́ pé ókè òun gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ <laughs> so lọ́wọ́ bá rẹ́ bọ́ sínú ẹnu wọn o lẹ́yìn bá sì pàdé máa ń lọ́wọ́ mọ́ wọn ní yọ́ mọ́ yọ́ títí kọ̀ yọ́ ni mo ṣe fi gbé ta ẹgbà mí o torí ẹnìkan ọ̀fẹ́ kú so ńgbà tán bá lọ tán bá bọ̀ tó ti jẹ́wọ́ bá wọn ọwọ́ ọ̀yọ́ náà wọn ni wọn fi ọwọ rẹ̀ máa lẹ́nu ni torí àwọn ò wo nígbà láti fa so ká mú ọmọ àka ọsẹ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ká gbé wọn náà lódìndí ká sọ kí ọmọ àka kata ìké báyìí lọmọ bọ yọ afẹ yọ lálàáfíà tó lòun ò ní jáde lálàáfíà ẹjọ wọ rẹ kó kùkùté torí ẹ èyàn fòkú sẹ̀sìn o èyàn gbọ́dọ̀ fòkú sẹ̀sìn nínú ẹ̀sìn Islam tí àwọn sọ pé ta ni ó wẹ òkú ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí òkú tó sì fẹ́ràn òkú tí ó ká ìdá ọ̀sẹ̀lẹ̀ sí irú wọn ni ó wẹ òkú ẹni tó yẹ kó tó bá rí dáadáa rẹ̀ yọ sọ ẹni tó yẹ kó tó bá ra ìdá aláró òkú yẹn kò ní sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ dáyẹ̀yẹ òkú lẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú pàápàá jùlọ àwọn tó bá wẹ̀ náà ní Islam sọ pé tẹ́ bá fẹ́ wẹ òkú ẹ gbọ́dọ̀ bọ́ sí hòhò pátá porongodo àárín ìdodo rẹ̀ sórúnkún rẹ méjèèjì ẹ lẹ́tọ̀ọ́ sáti rí àfi tó bá pé ìyàwó ló ń ọkọ rẹ tó kú àbọ̀kọ ní ń wẹ ìyàwó tó kú. ìjẹba àwọn nínú nǹkan Islam tó sí òun náà ní pé ká máa ra àwọn ẹ ti màyàn láti ṣebi ẹ màyàn ní ọ̀bà yìí jẹ́ kẹsàn án máa gbósùbà fún kẹ ẹ máa ràn án lọ́wọ́ ó ní ẹ lọ da àdúgbò kan rú ẹ̀yin náà lọ dábẹ̀ rú ó ní kẹ ẹ lọ bá tẹnìkan jẹ́ ẹ̀yin náà lọ bá tiẹ̀ jẹ́ ó ní kẹ ẹ lọ di ẹnìkan lọ́nà ẹ̀yin náà lọ di lọ́nà ó ní kẹ ẹ lọ da lọ́nà ẹ̀yin náà lọ da lọ́nà ọ̀dájú pé tẹ bá ṣe bẹ́ẹ̀ haram ó ní nǹkan ń sẹ́yìn lábẹ́ òfin ọlọ́ àìrànyàn lọ lórí ìbàjẹ́ nínú ẹ̀sìn Islam tí ó bá bínú ni kó bínú àìrànyàn lọ lórí ìbàjẹ́ ọ̀dà afẹ́jọ́ ara wa lọ́wọ́ ní nìsín èmi ràn ọ́ lọ́wọ́ wọn náà fẹ́ ràn mí lọ́wọ́ islam ní kílẹ̀ fẹ́ ràn ara yín lórí tí ń jẹ́ fẹ́ ràn ara yín lọ lórí rẹ̀ yẹn tí ọba ti jẹ́ dáadáa tí ọ̀jẹ̀ tó lè mú ni rí bẹ̀rù ọlọ́run níbẹ̀ ẹ gbọ́dọ̀ ràn ara yín lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ gbọ́dọ̀ ràn ara yín lọ́wọ́ lórí bákan islam ọlọ́ọ̀ gbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu o ní gbọ́rọ̀ sí ni lẹ́nu eléyìí tó ṣe pé yóò mú yín takùtọ̀ lọ yóò mú yín dẹ́ṣẹ̀ ohun yóò wù onítàn lè jẹ ipò yóò wù ó lè dì mú ẹnikẹ́ni bá pa yín láṣẹ pẹ̀lú nǹkan tó lè yín sẹ́lọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu o innama ta'atu bil ma'ruf a kì í gbọ́rọ̀ sí lẹ́nu àfi tó bá yẹ pé tó fi pani láṣẹ kọ̀takùtọ̀ Muhammad

ó ní kíkálukú ọlọ sẹ́gi wá gẹ́gẹ́ bá anabi ti ṣe pa yín láti kékeré gbọ́rọ̀ sí mi lẹ́nu kálukú sì lọ sẹ́gi wá nígbà tán sẹ́gi wá tilẹ̀ kún bíbà ó ní kí wọ́n dáná sí igi wọ́n dáná sí ó wá ní kí wọ́n tò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n náà lọ́kọ̀ọ̀kan wọ́n náà bá oníṣẹ́ bá anabi ti ní kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu mo fi pa yín láti dùn máa yín ọba yín láàmú àbó ṣòro kọ̀tẹ́yìn lọ́rùn ẹni ah, a lè máa tó o so àwọn bàbá bàbá táwọn táwọn dàgbà àwọn ní ẹ ṣe sùúrù náà lóòótọ́ ànábì ní ká so àwọn ọ̀sọ́ bíi ti pé tó ọba ní ká wọná ká wá wọná torí àkókò fẹ́ wọná là fi tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹ̀yà dúró àti sí ẹ jẹ́ ká wà kan ká lọ béèrè wa lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ẹni tẹ́ ẹ̀yàn ló lórí fún wa ọ pa àṣẹ débi pé ká máa wọ ná iná tó ní ká dá ṣé ká wọ̀ bẹ́ẹ̀ bá ní ká wọ̀ àwọ̀ nítorí pé ìyẹn kọ̀rọ̀ sànàbì lẹ́nu sallallahu alaihi wa alihi wasallam bàtà dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni ṣé ẹ ti sí ní wọ̀ ni wọ́n ní àti wọ̀ aníkàwá béèrè náà ni anabi ni tẹ́ ẹ bá wọ̀ ẹ̀ ní jáde nù rẹ̀ láéláé fil ma'ruf torí kọtọ ká gbọ́rọ̀ sí ni lẹ́nu àyàfi tí n fi pa wá láti ọba takotọ lọn tí o sì takotọ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n á sọ pé wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá ìwọ gẹ́gẹ́ bí àfáà ìwọ gẹ́gẹ́ bí olórí ìlú ìwọ gẹ́gẹ́ bí alátúnṣe àdúgbò ìwọ paláṣẹ kó ní kálukú kó ṣe nǹkan kan tó takotọ lọn àní tẹ̀lé o yẹ́nìkan ní kí kálukú ọmọ yàgbẹ́ kọ́ máa kó jẹ ìwọ gẹ́gẹ́ bí tani ìkẹ́nìkan sọ pé ẹ má tún sin lọ́ọ̀ mọ́ rárá ìwọ gẹ́gẹ́ bíi ta ni ó tó bẹ́ẹ̀ wàláhì tẹ́kùn bá dàn òyò déèyàn nítorí pé ẹni tí wọ́n bá fi pààyàn láṣẹ tó sì ń fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sí ọ lẹ́nu nítorí bá ṣe lè ló fi pààyàn láṣẹ o. ìdá ọ̀rọ̀ ti ẹ̀ ń tó pa fa mọ̀rùbẹ́l mustapha ẹnikẹ́ni tí wọ́n fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sóun lẹ́nu ní èèyàn bá lè ṣe ló fi pààyàn láṣẹ. tọ́ba ti pa láṣẹ pẹ̀lú ntọ́takùtọ́ lọ́ntọ́takùtà nàbì sallallahu alaihi a kàn máa wọ ọkọ nǹkan sọ̀rọ̀ dànù lásán ọ̀rọ̀ rí onítùmá torí ẹ̀ a gbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀n ó tún jẹ́ táwọn ọmọ tí ń kọ́sẹ́ ọ̀gá ní kọ́ lọ bó ń ra ìgò wa ìgò ọtí mẹ́ta kọ́dà kó sẹ́ yọ kan ọ̀gbọ́dọ̀ ẹjọ́ iṣẹ́ mẹ́kùn mọ́ akọ ìwọ akọ à ń lọ ọrọ̀ tí lọ́ọ́ ra sìgá bẹ́ńsìn wa bẹ́ńsìn kọ high society ni tó ń torí pé gbogbo ń tọ́lọ́mọba ṣe léwọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ tí wàá lọ sídìí rẹ̀ ẹ lọ́ bá ń paṣẹ́ wò mí wá ọlọ́mọdé ìṣe mi wá kọ́ ń bì kàn. torí la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq. lọ́n gbé ẹbọ tí bàbá yẹn bá gbé lọ sórí ta wá ọlọ́mọdé mùsùlùmí lèmi èmi ti káfíìn. ẹ ẹbí mùsùlùmí lèmi náà àmọ́rù ah, ah, mùsùlùmí ti ẹ ti tún ṣẹbọ ọ̀daràn ẹ ti tún rí akramakumullah nínú tí islam tó ṣe léèwọ̀ oní ẹni ká máa búra lórí irọ́ ó ti mọ̀ pé rọ́ọ̀lọ́ ń pa ọ́ wàláhi tàláhi wàláhi tàláhi sẹ́mi àpọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn ọmọ pé rọ́gidi ló ń pa yóò tó máa fowókọ ọlọ́run ọba sẹ̀rí nítorí kí àwọn èèyàn tí ò ní gbàgbọ́ lè bá gbàgbọ́ ọ̀tọ̀ òfin ọlọ́run wọ́n ń léyìn ní al-yaminul ghamus ó ń búra lórí nǹkan tó ọmọ pé rọ́ọ̀ni ó sì tún pọlọ́n lé lórí ó ń pò pọlọ́n lé lórí tẹ̀lé wọn pè ní al-yamin al-ghamus àbí ìbúra ni tó máa ń rí ní bọnú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó padà rí ní bọnú náà jahannam torí ẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fáwọn búra lórí irọ́ ká ṣọ́ra fún ìbúra lórí irọ́ ọlọ́nṣẹ́lẹ̀ wọ̀ bẹ́ẹ̀ bá sì máa búra téèyàn máa búra téèyàn máa búra lọ́pọ̀lọpọ̀ láì jẹ́ kó bùkátà kó búra ewu ń bẹ́ńbẹ́ kí lọ́ọ́ fẹ́ búra bí ta ló sọ pọ̀ ń parọ́ nínú tọ́lọ́ tó ti léèwọ̀ òun náà ní ká máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́rọ̀ nígbà tí wọn yọ̀ǹda wọn láti gbọ́rọ̀ àwọn ọwọ́ alẹ́ tí máa ra ògiri láti gbọ́rọ̀ tọkọ àtìyàwó ń sọnù lé wọn ọlẹ́ tí máa ra ògiri láti gbọ́rọ̀ táwọn èèyàn kan sọ tí wọn ò pè ọ́ sí tí wọn ò sì fẹ́ kọ́ ọ bá wọn tẹ́tí sí i haramu ni gbogbo eléyìí lábẹ́ òfin ọlọ islam nínú tó tún ṣe léwọ̀ òun náà ní ká máa gbójú wa lọ bí pé a fẹ́ rí àléébù ọmọ ìyá wa kéèyàn máa yọjú ní ara páànù bíi téèyàn ti ń wẹ̀ torí pé a fẹ́ rí di rẹ̀ a'udhu billahi minash shaitani rajim eléyìí máa ń bẹ fáwọn ọ̀dọ́ ọ̀dọ́ tó ṣe kó ti tó ní àwùjọ kọ̀ láti fẹ́ yàwó yọwọ ikú ń wá ọ̀rẹ́ ń ni ńgbà tó ṣe pélé pẹ̀tẹ́sì òun náà ọ̀rẹ́ yẹn ń gbé yọwọ àtibẹ yọọ máa wo àwọn obìnrin olóbìnrin ránṣẹ́ ibi táwọn ti ń tó ṣe pé páànù lásán wọn fi gáàrú ibi tí ti ń kò ní òrùlé kankan lórí di sọ pé máa ń wù mí kí n wá ike ká máa ìhòhò oníhòhò islam ṣe léèwọ̀ ẹ wá pé ayé ti bàjẹ́ lónìí àwọn obìnrin ní òwò jáde tó bá yẹ pé talákọ̀ọ́kọ́ tó rí ìwọ òfojú sípọ̀ fẹ́ wò díòǹdì ọwọ́ á rí díòǹdì so ọ gbọ́dọ̀ wúlẹ̀ kejì tẹ́lẹ̀ kejì ńlọ talákọ̀ọ́kọ́ nsàrà ni. kákìí sára kámẹ́sì nǹkan tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ nínú tọ́lọ́ tó ṣe léèwọ̀ oná ìka sọ pé àwa la ní tá a ní ìwọ kọ́ ló nílẹ̀ yìí ọwọ́ a máa báwọn èèyàn ṣe fanfà lórí pé wọ́n ló ní ilẹ̀ rẹ̀ ò débí ọwọ́ máa báwọn èèyàn ṣe fanfà lórí ilẹ̀ rẹ̀ kọjá bí haramu ni lábẹ́ òfin ọlọ́run nǹkan tí èsì jẹ ọ gbọ́dọ̀ gbàpè mára rẹ̀ pé wọ́n ló ní ìsìláàmù ṣe léèwọ̀ ìsìláàmù ó tún ṣe léèwọ̀ nínú tó ṣe léèwọ̀ òun náà ní kéèyàn máa ṣàfihàn pé òun ti jẹ gbádùn tí ò gbádùn kí wọn sọ kékeré ni ẹ mọ ẹyà adìẹ tí wọn ń jẹ lójúmọ́ ó sì jẹ pé pamọ́ gan orí jẹ Islam ṣe lè wọ ká máa jánu fánu pa aní nǹkan tá a ní kẹ́nìkan máa sọ pé èmi fẹ́rẹ̀ mi ti jẹ pamọ́ mi jẹ pamọ́ láéláé àwọn ẹran àwọn ẹran gidi wà tó sì jẹ kékeré ni ọbẹ̀ lè mú páálí jẹ níbi tí ọ̀rẹ́ ran jẹ láyé rẹ̀ islam kọ gbogbo a máa lórí òfo lórí rọ ń gan islam ti ní kọ́ máa jánu rẹ̀ islam bákan náà islam ó tún kórìíra kéèyàn máa fẹ́ fún òun lórí ní tí bí kẹ́nìkan kọ́ wa ń ó ó sì wo fáìlì gbogbo ọmọ tó kọ́ńsẹ́ kò sínú wọn ó sọ pé ah èmi ò sínú ọ̀gá rẹ o ẹn tí gbà lérò ni pé ọ̀rẹ́ ọ̀gá mi ni mí bó ṣe sọnù ọ̀rẹ́ ọ̀gá mi ni ọ́ ọ̀rẹ́ ọ̀gá mi ni ọ̀rẹ́ ọ̀gá rẹ mọ̀ jẹ́ kì í ṣe pé mi lọ̀gá rẹ tọkọ ṣẹ́ tó fi lé ọ lọ́wọ́ ó ṣe lè má parọ́ mọ́ mi láì sí ìkù. ìsìláàmù ọ̀gbà kí kékèèyàn jẹ́ ni tí wọ́n máa fẹ́ kún yín òun lórí ní tí ò sí. ẹnìkan lọ Mẹ́kà ọlọ́run ọmọ bó ti tiraka sọ́lọ ó wá fẹ́ dọ́ gbowó lọ́wọ́ tiẹ̀ torí koríko lówó ni wọ́n á ní à ẹ̀yin èèyàn bá ń pẹ́ bá láti o àwọn náà wọ́n rán mi lọ Mẹ́kà lọ́dún yìí o ìwọ sì wo fáìlì ẹni tó rán lọ Mẹ́kà àbí wọ́n sì ó kọ́kọ́ ni kò sínú wọn ọ̀ ń ṣe léyìn láti tún fi ṣe bára ni wọ́n gbà kẹ́nìkan kún yín ọ lórí ní tòsí bẹ́ẹ̀ wọ́n sọ ọmọ kéwù ní ìsìn ẹnìkan sọ pé ọmọ kéwù yín náà ni mo jẹ́ ọmọ kéwù mi báwo ìgbà wo lọ kọ́ kéwù lọ́dọ̀ mi. àìní àwọn ọmọ kéwù yín náà là jẹ́ bóni bóni wọ́n ṣe ń kọ́ kéwù lọ́dọ̀ mi. tọ́ba ṣàlàyé tọ́ba mú ọmọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ yín ni ó kèsè tó fi pera lọ́mọ kéwù mi nù ọ̀dà kò burú. àmọ́ ọ̀ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ mi ọ̀kọ́ kéwù lọ́dọ̀ mi ò ṣe kí wọ́n á kéèyàn ò nífẹ̀ẹ́ sí kí wọ́n máa yìn òun lórí tí ò ṣe ètò òṣè kan ìsìlámù ọ̀fẹ́ kí wọ́n yàn lórí ẹ̀ kọ́ wa tẹ́tí máa gbọ́. akramakumullah nínú nǹkan tí ìsìlámù tó tún mú wa ó náà ní kéèyàn gbọ́dọ̀ jálulẹ̀ ńlẹ̀ láì jẹ́ kó gbá wọn láti wọlé. asalaamu alaykum wa alaykum salaam kò túmọ̀ sí kí wọ́n sọ pé kó wọlé o wọ́n dáhùn sálámà ni o gbàdá ni sì sọ pé ṣé kí n wọlé táwọn bá fi ọ pé tánu ọ sọ pé mi lágbájá ọmọ lágbájá torí èmi kìí ṣe dáhùn gbogbo èèyàn lèmi òṣìṣẹ́ ọmọ tí wọ́n bí láyé tí wọ́n sọ lémi èmi lágbájá ọmọ lágbájá ni ṣé kí n wọlé wọn ní kó wọlé ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti wọlé olé àmì yẹn wá dá wọlé ìsìláàmù ọgbà bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n ti sọ pé kó wọlé nínú àwọn nǹkan tí ìsìláàmù tó tún kọ́ fún wa onáni náà pa ìnákúnà ó ti máa pé wọ̀kan àti ìyàwó rẹ̀ náà ni ẹ̀yin méjì tẹ̀ fẹ́ jẹun náà nù ẹ wá ṣe ráìsì kóńgò kan no ẹ ṣe ráìsì wọn ti pè é kóńgò kan kóńgò kan báwo ẹ̀yin mélòó ṣé wọn pé ìnákúnà ti wọ ọbẹ̀ ọ ní níná lówó náà táwọn bá jẹ àwọn jẹ pọ́n lọ dà yókù nù a a'udhu billah ah thumma la tus'alunna yawma ani nàáyìn ọlọ́wọ́ bí ilé rẹ̀ ń padà ẹ̀rọ ṣe fún yín tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà báwo lẹ ṣe ná. èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́ bẹ lẹ́dàá wa ìnákùná ọlọ́wọ́ bá ṣe lé wọ̀ ẹ gbọ́dọ̀ nánàkùná nínú tọ́lọ́ ṣe lé wọ̀ ní ká máa tọpinpin ká máa tọpinpin àwọn èèyàn jẹ́ ti jẹ́ ìwé ṣe ránṣọ tiẹ̀ ń dìgbò ya ọmọ awádìí wọn ń ọmọ tí ìpadà dé kí ló kọ ọ bẹnu bí ẹnu asínrín ọ̀pọ̀lọpọ̀ òní wọn bí tó ti gbé ya tẹlomi wọn máa mú gbọ́ torí ti fún ọ̀pọ̀lọpọ̀ ọrù torí pé tẹlomi mú kò tí ó ríran rí torí a máa tọpinpin Islam ọ̀farama Islam ọ̀farama ọmọ ká ọmọ ọmọ tìbí mọ kẹta oyún ní gbé wọ́n gba fáìlì lọ́wọ́ rẹ̀ ni ipe atúnfẹ́ lóyún ẹlẹ́ẹ̀kejì o afẹ́ lóyún ẹlẹ́ẹ̀kẹta èyí nǹkan tí ẹ kọ̀ lọ́wọ́ àwọn obìnrin bàjẹ́ tó bá dàda sọ fún wọn pé lágbájá tún bímọ wọ́n lè pe ìyá bí ti ń sin bí ti ń sin ní ń bọ́ ńgbà òbí ẹlẹ́ẹ̀kejì gbogbo eh, singilẹ́tì gbogbo ẹ̀wù sweater ọmọdé tá a bùn kò tí ì dá padà o ó ti bí ẹ̀ karùn-ún ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o torí ẹ̀ ló ti jẹ́ pé ìsẹ̀mí yóò báyìí gan lágbá ọlágbá alágbá pé ẹ̀yin náà ní rọra ṣe ìsẹ̀mí yín jẹ́jẹ́ gbogbo tó bá ti ṣe yẹn tún máa sọ fáwọn agbọ̀ràndùn àwọn ọ̀daràn ẹ̀ tún máa bímọ látún ti bímọ wọ́n tún máa kà á sí ọlọ́run ìkòkòrò àjókòó rẹ jẹ́jẹ́ kẹ́ máa sáyé yín jẹ́jẹ́ tó èbí máa mẹ́ẹ̀ẹ́dógún èké lọ́fẹ́ máa sọ fáwọn èèyàn ẹ̀yin sì ti mọ̀ pé àwùjọ yorùbá ìwé àwọn ọ̀daràn lọ́pọ̀ wọ́n ti lè máa wọ́pọ̀ máa ti pọ̀jù kó fẹ́ bọ́ọ̀lù wọn pa sọ̀rọ̀ àmàṣẹ́lẹ̀ ayé ìràbùrọ̀ gbé fáìlì rẹ lọ sáàrin jà ẹni pé ẹrú kí ni wọ́n wí kí ni wọ́n wí náà lóbìnrin mi fi ń de pampers madi tí òun gbà kọ́kọ́ súnmọ́ ma torí pé àwọn èèyàn sọ mí lẹ́nu wọ́n pe jojúmọ́ làwọn ń bímọ ẹ dákun ẹ wò nǹkan torí tọ́lọ̀ torí ẹ á máa tọ́ pípín àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ bọ́ lọ sí wa lọ́wọ́ èlùbọ́ là ń dán kó wálẹ̀ yìí ẹ wá dúró owó tó ní sọ́wọ́ èlùbọ́ lásán nù kí ló kàn kí ló kàn á èèyàn lè tèlùbọ́ lówó kọ́dà ìgbé adìẹ ìgbé adìẹ yìí tọ́lọ́ wàláhì látàgbé adìẹ ó di bílíọ̀nìà kọ owó níní ọ̀kan sẹ́wò ló ń tè máa ń ni ṣèwọ́ ọmọ àtọkùn pípẹ́ owó òun lè jówó ọlọ́run ókè owó ta wá ni owó ta ni ká máa tọkùnkùn islam ọ̀farama so kíkálukú wa sáma bẹ́lọ̀ pé kọ́rọ̀ rẹ̀ da kọ́rọ̀ rẹ̀ ọ̀dà yọ aburú ó kéré ni ó tóbi ni kọ́lọ́ máa fi lọ́ọ́ kọlọ́njọ́ máa dáa fún gbogbo wa àmọ́ ká máa tọpinpin àwọn èèyàn kí ni championsẹ̀ rẹ̀ ta ló fẹ́ gbé fáìlì yẹn lọ fún. nínú tọ́lọ́ba tó ṣe léèwọ̀ tá a gbọ́dọ̀ dènà sí òun náà ni ká máa ro àìdá sáwọn mùmíní àti mùmínábìnrin ká máa ro aburú sí wọn ìsìlámù ọ̀fẹ́ ẹlòmíì ọ̀gbádùn tó bá gbé lọ fíṣù kò sí fẹ́ ṣe lè tọ́jú ẹ̀ nítorí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú ń bẹ nínú ọkàn ọ̀daràn ọlọ́ni pẹ̀lú ti baghdha'u min afwahi fi afwahihim wa ma tukhfi suduruhum akbar ọlọ́ni ìkórìíra ti hàn lórí ahọ́n àwọn tẹ́lẹ̀ náà ẹ máa rẹ́ lómi tí wọ́n máa bá yín sọ̀rọ̀ kàtẹ́gbín ọlọ́ni ti bẹ́ẹ̀nu àyà wọn ó burú ju tí wọ́n sọ jáde lẹ́nu lọ. sọ ẹlòmíì àrùn burúkú ti ń da láàmú kò sọ́sìtì tó lè lọ láyé tí wọ́n tọ́jú rẹ̀ ọ ẹ dákun paracetamol wọn fọ kódà kó ṣe tabẹ́rẹ́ kò lè yanjú ẹ̀ alukurani nìkan ló lè yanjú ru eléyìí ẹ wàá ra wọn rú ọ̀daràn báwọn wọn ò ní jókòó ibi tó ti gbọ́ ọ̀rọ̀ lọ wọn ò ní jókòó ibi tó ti gbọ́ alukur'an wọn ò ní jókòó ibi tó ti gbọ́ sunna nítorí fọkàn rẹ̀ má kò ní jókòó mbẹ nítorí pé orí aburú ńlọ fẹ́ sẹ̀mí orí aburú ńlọ fẹ́ bá kú orí aburú ní sẹ́kọ̀lọ́ gbé òǹdìdé ńjọ́ gbé ndàlù kéyàmù. ó sì kàn lè má bínú àwọn èèyàn ni ìwọ gan àárẹ̀ tí ọ nítorí náà máa ń bínú ẹnìkan tó ń kórìíra rẹ̀ nítorí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọ́n lò ní gbádùn ọlọ́run ní wo pé wọ́n ń bínú rẹ̀ kó dá owó orí rẹ̀ dúró fún ìwọ ni wàá lọ torí ẹni Islam ṣe sọ pé ẹ gbọ́dọ̀ ṣe lára ara yín kí ni wọ́n ń pè ń lára wọ́n máa ń fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fọmọlá kejì ó bàjẹ́ ìlà tún ni kó pé kí ìdẹ̀ra nǹkó tiẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ kó wá tiẹ̀ ìlara náà torí ẹ mùsùlùmí ò ṣe lára ọlọ́run ṣe léwọ̀ọ́ mùsùlùmí àgbọ̀dọ̀ bínú mùsùlùmí ọlọ́run ṣe léèwọ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ kọ̀yìn sí mùsùlùmí ọlọ́run ṣe léèwọ̀ ìsìláàmù tún kórìíra kọ́ máa pèèyàn kéèyàn jáwọ́ di ìbàjẹ́ kó sọ pé náà lọ́wọ́ máa ṣe ìsìláàmù ṣe léèwọ̀ nínú tọ́lọ́wọ́n bá tún ṣe léèwọ̀ òun náà ni ìgbéraga àti fáàrí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kí lọ́ọ́ fẹ́ fi sọ́pọ̀ dájú ẹlòmíì lọ́nà rẹ̀ tó fi ń gbéraga kí lọ́ọ́ fẹ́ fi sọ́pọ̀ tó tó fi ń ṣe fáàrí ẹ̀yin ọmọ pọlọ ọba ọkàn dán wàá wò náà ni ṣebí máa ṣe bí kálukú náà wọn bí kálukú àdánwò tọlọ wa gbé bá ni kò ní ìwọ ò ní ju eléyìí lọ ìwọ ò rí ṣe ju eléyìí lọ sẹwàá aládàáwò oníjẹ eléyìí lọ orí ṣe ju eléyìí lọ ọ̀pọ̀lọpọ̀ wọn á sì lò yóò fi wá máa wò kó ń dájú gbogbo èèyàn lọ ọ̀dà tó ẹnìkan dépò kó pọ̀ dájú lọ àdánwò tọ́lọ̀ ń fún ọyún ìdánwò ni sóòtà ṣe yege àbófìdí rẹ́mi èyí ni torí rẹ̀ fáàrí ọ̀yẹ́ o ìgbéraga ọ̀yẹ́ o ìtẹ̀bà lọ́yẹ́ o pàápàá jùlọ gbogbo ẹni tọ́lọ́n bá ti ràn lọ́wọ́ tọ́lọ́n bá tẹrí ba àlékún àgbéga lọ́ọ̀mà rí àmọ́ tọ́lọ́n bá ti ń wọra rẹ̀ ọjà bọ̀ ní pọ́ tó túká ẹ sì máa fẹ́yìn ò lè túká ká kó má tiẹ̀ bọ́ọ̀lù. nínú tí ìsìláàmù tún ṣe léwọ̀ tọ́lọ́ ṣe léwọ̀ ó náà ní al-i'jabu bin-nafs <laughs> kí ló tún ìwọ tó yẹ pé òdúró ń dólọ tí wọ́n kọ tí wọ́n sọ sínú kòròǹfò sáná lọ́wọ́ à ń wora rẹ pé kò sí irú ọlọ nìkan ni ò sí èèyàn gbọ́dọ̀ jọra rẹ lójú nínú nǹkan tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá tún ṣe léwọ̀ wọn náà ní ká máa dunnú ká máa yọ ayọ̀ pọ̀rọ́ ká máa ṣe mọ̀kẹ́ ká máa ṣe kí wọ́n máa wo pé ọ́ àdúró rẹ ń ṣe fún àyè torí pé ìdùnnú pọ̀rọ̀ ìyá ayọ̀ pọ̀rọ̀ yìí máa ṣe sábàbí torí máa fi já torí ẹ̀ sẹ́ẹ̀rí tọ́lọ̀ ń bá sóore fún yàn láyé ó ń gángan ìtẹríba rẹ̀ gbọ́dọ̀ pọ̀ jù fọlọ̀ ìdúpẹ́ fọlọ̀ wọn ba rẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìṣepẹ̀lẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ nítorí kọ́ má jẹ́ pé wánranwánra tí bá ń ṣe ni ó fi ba orí jẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́ ẹ sì mọ̀ pé ìmá ṣe wánranwánra ìmá jọra ẹni lójú ìmá ṣègbéraga ìmá wúra ẹni ìmá sábà bẹ fẹ́ni tó bá ti rí kó rí nǹkan kan mú àdánwò yẹn máa sábà bẹ fún wọn bó ló sì wá kóra rẹ̀ ń jánu tọ́jà wọ́n bí apàtí ọ̀yọ́ eléyàn làdánwò tiẹ̀. bákan náà Islam ó lẹ́yìn gbọ́dọ̀ bún ẹni kákílẹ́bùn kẹ́tún padà pẹ́fẹ́ gbà padà. ẹ so ẹ̀rọ ọlọ́ta tí mo gbé fún ọ mo rò pé ó lò dáadáa ni àmọ́ mo ti wá rí pé ó lò dáadáa tèmi tí mo gbẹ́rọ ọlọ́ta fún ọ níyàwó mi wá gbàtà wá kò ń fẹ́ lọ o tún lọ gbowó so ó ló dáadáa <laughs> wọn rántí kà fún nígbà wọn gbé fún pé báwọn ìyàwó tí bá wà ọ̀fẹ́ lọ́ọ́ máa lọ ta fún wọn o so ẹni ẹlẹ́ni sì náà ebi bọ̀dá mi ó fi dá mi lóko òwò náà ìwọ ìyàwó náà san wọn kàlẹ́ dín ọ́ wọn á nígbà tó ti lọ gbowó òun kò bá kéré jù bẹ́ẹ̀ lọ kò ló dáadáa ẹ̀yin ẹ ọ̀daràn àtúngbọ̀dọ̀ sí ẹ̀ka alẹ́ mọ́ ọlọ́run ọba àforí sí ni torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá fẹ́ bùnyàn lẹ́bùn tó tún padà kó n fẹ́ gba nǹkan padà àpèjúwe rẹ̀ làpèjúwe ajá tó yẹ pé tó bá pọ̀ kalẹ̀ àti padà sídìí pọ̀ rẹ̀ tún kó jẹ kéèjì la àpèjúwe bú èsì ìṣètiwa àpèjúwe bú èsì tàwọn mùsùlùmí torí rẹ̀ pọ̀tọ́ kẹ́nìkan bùn yàn ní nǹkan tún gbà padà ìsìláàmù ní àfi bàbá èèyàn nìkan tí bàbá wa bá bùn wa ní nǹkan ìsìláàmù lọ́tọ́ kí bàbá tún padà pé ẹ ntúmọ̀ fọ́ǹdà tí bàbá bá gbà tán kó ní àfọ́n ọmọ kò burú nítorí pé àtiwọ́ àtowó rẹ náà nǹkan títa ni ti bàbá rẹ tí bàbá rẹ bá ń bùkátà sí nǹkan kan nínú owó rẹ kò burú kó mu torí ẹ ìsìláàmù ó ní kódà ń tẹ́ bùn yẹn ẹ má tún gba padà má kọ́dà kó ṣe pé rírà lẹ́ rà ẹ má rà Islam ó ní tẹ́ ẹ bá bó ṣiṣẹ́ níṣẹ́ tó ṣiṣẹ́ bá ṣiṣẹ́ fún yín tó ṣe dáadáa tó ṣe láti pé ẹ gbọ́dọ̀ jẹ́ kó oògùn rẹ̀ ọgbẹ́kẹ́ tó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله قال الله عز وجل أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أنتم أباتم سليوة eléyìí tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí òun náà láì ṣe dọ́gba láàrin ìyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin tó ní òfin ọlọ́run ní àìṣe dọ́gba láàrin wọn haramu ni kí la gbàlérò pẹ̀lú ṣíṣe dọ́gba kìí ṣe pé ìfẹ́ tó ní sáwọn obìnrin wọ̀nyí nítorí pé ìwọ ò lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin rẹ nínú ìfẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ẹ ò ní agbára láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin nínú ìfẹ́ kódà kó ṣe pé gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ èèyàn ò rí kó ń fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ náà ni tòun àwọn ọmọ tẹ́bí gan ẹ rí pé ẹ lè fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ báwo wá làwọn obìnrin tọ́jú ọmọ ọlọ́mọ tó fẹ́ ń yàwó ó súnmọ́ kó jẹ́ pé ọ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n ṣíṣe dọ́gba nínú nǹkan tágbára rẹ̀ ká ipò pin ọjọ́ fún kálukú wọn kálukú pẹ̀lú ọjọ́ rẹ̀ kìí ṣe pọ́ fẹ́yàwó kan eléyìí tó fẹ́ kàn ní ọ̀wá ajá ayò rẹ ọ̀dọ́ rẹ nìkan lọ́ọ́ máa sùn ilé rẹ nìkan lọ́ọ́ máa gbé ọ̀wọ́ apá wọn yòókù tì bí aṣọ tó ti gbó òní dọ́dọ̀ tiwọn ó ṣeé ṣe kíkí lásán kọjá kó ń lọ pa yín pọ̀ ó ṣeé ṣe kọjá kó tiẹ̀ wò wọ́n sẹ̀ kan mọ́ ní tí wọ́n bá rí fún wọn máa jẹ eléyìí ìṣàbòsínù ìsìláàmù ló tún ṣe dọ́gba lórí àwọn ìyàwó rẹ nípa tí wọ́n máa jẹ tí wọ́n máa mu àti bùgbé ní tí wọ́n máa wọ̀ sọ́rùn gbogbo eléyìí ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí rẹ̀ kò sí dọ́gba láàrin àwọn obìnrin rẹ̀ ń bẹ̀. ìsìláàmù ọgbà bòtí kò sì fara ma bí wulẹ̀ ó kéré ma. bákan náà nínú tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wá sí léwọ̀ òun náà là ìṣe déédéé àìṣe dọ́gba láàrin àwọn ọmọ wa bá a ṣe bẹ́rù bẹ́ẹ̀ náà là bọ́ ma ọ gbọ́dọ̀ jẹ́ pọ́ màkà tọ́jú kò sí ntọ́kàn pẹ̀lú ọmọ mi ọ gbọ́dọ̀ jẹ́ pọ́ àwọn ọmọkùnrin àwọn náà lọ dààmú fún òbí ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn ọmọ ìyàwó kan àwọn náà lọ ń tọ́jú àwọn ọmọ ìyàwó míì tí wọ́n bá wọn ìyà ni wọ́n wá jẹ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ ṣíṣe dọ́gba nínú ẹ̀bùn ṣíṣe dọ́gba nínú ntọ́ba fún àwọn ọmọ rẹ̀ àwọn olùmọ̀ wa pín sọ́nà méjì wọ́n ní tá a bá fẹ́ bùn àwọn ọmọ wa lẹ́bùn sáàbùn wọn lẹ́bùn dọ́gba ni àtọkùnrin àtobìnrin wọn nítorí pé ńgbà tánàbì sallallahu alaihi wa sallam tó ní ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa sọ yìí pé àyà àfọkùnrin sóbìnrin o ẹ máa fún ọkùnrin nílọ́po ntí ẹ fọbìnrin ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ eléyìí ni àwọn olùmọ̀tọ́pọ̀ jù sọ gẹ́gẹ́ bí abu hanifa imaamu malik àti imaamu shafi'i rahmatulahi alayhi ní ìgbà tí ahmed ibn hanbal rahimahullah òun sọ pé dábàá fún àwọn ọmọ alẹ́bùn á fún wọn lẹ́bùn ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe pín ogún ni torí pọ́lọ̀ ń sọ pé tá a bá kú ọkùnrin ọmọ gbà lọ́kùn tóbìnrin ọba gbà bẹ́ẹ̀ náà ni lójú ayé wa ká tó kú táwọn náà bá fẹ́ pín ẹ̀bùn fáwọn ọmọ wa àwọn afọkùnrin ní two thousand àwọn afọbìnrin ní one thousand bẹ́ẹ̀ ni Imaamu Ahmed sọ bí bọ́lọ̀ ń ṣe sọ pé àpín ogún iná làá máa pín ẹ̀bùn ṣùgbọ́n ìtafaramá lọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nítorí pẹ́ẹ́rì kan ò sí tọ́wọ́ tó gbangba tó fi hàn pé ẹ̀bùn tá a bá bùn ọmọ látọjú ayé wa yóò ṣe déédéé pẹ̀lú bí wọ́n ṣe pín ogun wa lẹ́yìn ikú wa kò sẹ́rìí kan wá bẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó sọ pé a'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ṣùgbọ́n kò sọ pé ó sọ láàrin àwọn ọmọ yín ọmọ yín wọ́n kárí ọkùnrin wọ́n kárí obìnrin anabi ò sì sọ pé ẹ máa fún obìnrin ní ìdajì ń tẹ́ẹ̀bà fọkùnrin kò sọ bẹ́ẹ̀ torí rẹ̀ lójú ayé wa tá a bá fẹ́ pín ẹ̀bùn fáwọn ọmọ wa one thousand one thousand èyí ti pẹ́ nìkan gba two thousand torí pọ́jọ́ kùnrin obìnrin àwọn àgbà one thousand rárá wọ́n gbà dọ́gba lójú ayé wa a gbọ́dọ̀ máa ṣe dọ́gba bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ wa àtọmọ tó smart àtọmọ tó brilliant àtọmọ tó dull àtọmọ tó poor ọmọ rẹ náà gbogbo gbogbo rọ burúkú kò dénú òfin ọlọ́run wọ́n lọ ọmọ tó tó tó tó tó wọ́n lọ ọmọ tó ń fi ń pèlè smart wọ́n lọ ọmọ tó ń fi ń pèlè dull ọmọ ta ni gbogbo wọn ọmọ rẹ ó fún lẹ́bùn yẹn dọ́gba eléyìí lòfin Ọlọ́run Islam ó tún ní ká ṣọ́ra o nígbà tá a bá rí i pé bọ́yá àti dàgbà ikú lè wá at any time bọ́yá ọ̀dọ́mọdé ni wá ikú lè wá at any time àwa kàkọ́ lẹ̀ ike gbogbo owó mi yí báyìí o gbogbo owó tí mo fi sílẹ̀ sáyé ẹ ẹ gbé lọ fún mọ́sálásí báyìí gbé lọ fáwọn èèyàn báyìí ẹ fáwọn èèyàn báyìí ní nǹkan báyìí so kí á ní ó kù fáwọn ọmọ rẹ ní tó bá kù fún wa kó wọn máa mú ah nísìnyí yẹn ní ten million ọwọ́ àti wọ̀síyà ike kí wọ́n gbé nine million lọ fún mọ́sálásí ọwọ́ àkú one million fáwọn ọmọ kánú àbí èsè kà á ìkà gidi ìkà gidi torí ẹlẹ́sìn Islam sọ pé ìdákanu mẹ́ta péré ló lè pàkọ́lẹ̀ rẹ̀ pé kí wọ́n fún ẹlòmíì yàtọ̀ sáwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ Islam ọgbà kọ́ wa kó gbogbo owó àbí òtí ẹ̀ tí ì náà bàbá àkà òtí kù ọwọ́ akó gbogbo owó àwọn àwọn ọmọ abúlé àwọn ọmọ yìí àwọn àwọn aya abúlé àwọn aya yìí àbí òye wa nínú ten million ó nine million five hundred thousand ó fi ṣe sàrà ọwọ́ akó five hundred thousand lọ́ba kú lọ́sẹ̀ kejì sẹ́rí pé kánú ìkà burúkú islam ọ̀farama wáyé o a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi ẹ̀sìn wa ẹ̀sìn sáà ó fi hàn wá pípé ńgbà tọkùnrin àti obìnrin tí gbèsè ayé wọn tí ọba rọgbọ nígbà míì wọn padà jásí pé wọn kọra wọn lẹ láwùjọ wa ntí máa sábà ṣẹlẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ fáwa mùsùlùmí òun náà ní pé tí obìnrin kan bá ti sọkùnrin fẹ́ wọ́n wàá lọ sí àwọn kóòtù kọ́kọ́kọ́kọ́ àwọn kóòtù tí wọ́n dálẹ̀ lórí àṣà àwọn kóòtù àwọn abálẹ̀ ó lè jókè eléyìn ó sì lè jẹ́ sálẹ̀ ọ̀ra ó lè jẹ́ bòmíì níbi tí wọ́n ti kún lọ jáwèé fọkàn obìnrin ọkùnrin lè sọ pé ń jáwé fóbìnrin ló kọ́ pò wọ́n fẹ́ fi yé wa wípé yìgì tọ́jọ́ pé ẹ̀sìn Islam ló so kò sí baálẹ̀ náà tó lè jẹ́ kò sí ọba náà tó lè Islam nìkan iná ló lè sọ̀nà bí ó ṣe sẹ́mi pé ní àwọn yẹn àwọn lè sọ tọkọ gbé àti bí rọrọ sọ àwọn já yìgì lórí ọ̀rọ̀ tí àwọn gbé àti bọ́ kò sí rọ́rọ̀ sọ àwọn já yìgì wọn ọ̀já nǹkan kan o wọn ọ̀já nǹkan kọ́dà àwọn ò sọ̀rọ̀ nítorí pé yìgì tí islam bá sùn kò sí tó lè jà àti islam náà torí ẹ̀ láti máa bí wọn nígbà tó wá lọ sí kóòtù tó lọ gbà wíwá yìí ṣé baálẹ̀ ń lọ so yìgì yín jọ tó so ni ah lè má mú ni ok nígbà tó fẹ́ já yìgì rẹ̀ lọ́dọ̀ lè má mú òsè lọ́mọ́ tó fi wá jẹ́ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ló ti lọ gba pépà kan wá bíi lébẹ́lì búrẹ́dì kí la fẹ́ fi ṣe so eléyìí sì bá àwọn ìjẹ́ púpọ̀ láwùjọ wa wọ́n ń bá wọn sọ̀rọ̀ lọ àwọn ń tọ́ta kó lọ́nà ni wọ́n máa fẹ́ ṣe kọ́lẹ̀ lómi ó tún fún muhalimu ló ngbà tó fẹ́ kọ́ ìyàwó lẹ̀ kóòtù òkèlè ni ló náà lọ muhalimu fa kí wọ́n á lọ máa léjó fẹ́ ṣe àbẹ̀ntí ọ̀yà lè kí ó rí torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́ ó bùkátà láti lọ kóòtù kankan kó tó kọyàwó torí pé ìkọyàwó ọ̀rọ̀ lásán ni tó bá ti lè sọ̀rọ̀ báyìí ìwọ tó ọjọ́ kọ ọmọ kọ́lẹ̀ bẹ́ẹ̀sì wọ bẹ́ẹ̀sì ó ti tánu kò bùkátà pépà kankan ìfẹ́ máa fọ ọ̀rọ̀ tí ó gùngùn ìlànà tẹ̀sẹ̀ lọ kóòtù rọ kọ́nà òbúkátà láti wá ṣẹ̀ríà kí lọ fẹ́ wá sẹ̀rí àfún torí kọ́ fẹ́ kọ́ ìyàwó ẹnìkan wá sẹ̀rí àní sóní nítorí gbé mi wá ni pé mo fẹ́ kọ́ ìyàwó mi sọ ọ̀rọ̀ ló ń sọ. tí wọ́n bá mọ̀ kọ́ fẹ́ kọ́ ìyàwó rẹ̀ ọ̀ sọ fún ni tó bá sọ fún pé ọkọ̀ ọ̀lẹ̀ wọ́n bẹ̀ lọ́ba tán. torí di eléyìí báyìí tí kíkọ́ ọ̀lẹ̀ bá wá wáyé lójú tiẹ̀ látàrí kọ́ lọ sí kóòtù kọ́kọ́kọ́kọ́ lọ́mọ nínú ẹ̀mí rẹ nínú etí ẹ lọ́kàn rẹ pé ìyàwó yẹn ò sí ìrìkọ́ ìyàwó rẹ náà sì ni o gbogbo tó bá wà lọ ní ìsìn tó kọ́ lẹ̀ bọ́lọ̀ ti ṣe ní kọ́ kọ́ lẹ̀ gbogbo tí máa ń ṣe zina o ọ jẹ́ pé ìwọ ló ń wo ìyàwó rẹ ràn títí ṣe zina ó di dayo tánàbí sọ pé kò ní wà enitori ẹni tó rí ìyàwó rẹ pé ń ṣe zina tí ò nǹkan kan ṣe sí kò ní wà lìjànà torí ẹ ọkùnrin tó bá rí kó n fẹ́ kọ ìyàwó òun náà ni ọ sọ pé òun má tán kọ́ wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ wí àmọ́ rò dáadáa o torí pé lọ́pọ̀lọpọ̀ ìbínú ló máa ń bí àbámà ló máa ń kẹ́yìn rẹ̀ tí ẹ bá sì ti wí kò sí kó jẹ má anábìíní tí yẹn bá fi ṣàwàdà yóò do tọ́mọ yẹn lọ wọ́n yẹ fi kíkọ obìnrin sílẹ̀ ṣàwàdà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kọ́ gbọ́n gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin àti àwọn rẹ̀ màá kọ́ kan mò ń sọ fún ọ náà ń bọ̀ ẹ̀ irọ́ lásán kí e sọkùn gidi torí pé ntọ́nsọ ntọ́nsọ ntọ́nsọ ọ̀padà sọ́njọ́ kan náà torí ẹ̀ tí kíkọ́ ọlẹ̀ bá wa ṣẹlẹ̀ ẹ̀rì pé ń gbà mí ìyàwó ni wọ́n fọmọ sí wọ́n máa fọmọ sọ́dọ̀ ìyàwó ojúṣe ìwọ bàbá ọ̀tán lórí ọmọ nítorí pé ọba àti kọ̀yàwó lẹ̀ ọmọ pínrín sí ti mú mú lọ́wọ́ ṣé ìwọ lè gbà ọmú wo lọkùnrin níláyà tí wọ́n máa fọmọ àbọ̀fẹ́ pọmọ ọlọ́mọ màmá rẹ kò sí má sábà pé no màmá ìyàwó òun ń bẹ kápẹ́yàwó gan kò sí ń pẹ́ ní tó lè tọ́jú ọmọ ìyá rẹ̀ lọ́kàn ìyá rẹ̀ àtàwọn èèyàn obìnrin lóbìnrin àwọn lọ́kàn lẹ́yìn obìnrin táàbà wa rẹ̀ nìkan kan bẹ̀ ló tó kan àwọn èèyàn tiẹ̀ lóbìnrin sòkè wọn lọ fẹ́ fi ọmọ polówó sí lọ́wọ́ nìsín ọmọ tí ò sí lọ ra búrẹ́dì àtẹ̀wà fún kọ́ máa jẹ́ ó kì í fún láàárọ̀ náà ń ń jẹ́ ó tún rà fún lọ́sàn-án tún rà fún lálẹ́ tó ọ bá gbé wájọ́ kejì ọmọ kórìíra rẹ̀ kò jẹ́ míì láyé ni sẹ́wọ̀n káwọn ni wọ́n máa ṣe oúnjẹ oríṣiríṣi fọ́mọ rẹ̀ lẹ̀ wọ́n lọ́dọ̀ ìyá kọ́mọ islam kò fara mọ́ máa rántí ọjọ́ tí gbogbo wa pàdé Ọlọ́run tí ó bi wá léèrè ń pàǹtà gbélé ayé sí ọmọ lè sọdún mẹ́fà lọ́dọ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin yóò fẹ́ béèrè ńtọ́ máa ń jẹ kò fẹ́ béèrè ńtọ́ máa ń mu kò fẹ́ béèrè ńtọ́ máa ń wọ̀ sọ́rùn ó ṣe ṣe kí ayò ti fọmọ sílé ìwé kó ti fi sílé kí ó bàbá yóò ní bẹ́ẹ̀rẹ̀ yọkàn déńjọ́ kan ni àwọn wa gbọ́ ọmọ àwọn ah, bọ́sọ̀mọ ewúrẹ́ èèyàn bá ti sọ́dún èèyàn fọdún mẹ́fà bẹ́ẹ̀ mọ̀ kí yóò ti dìyà àbí bàbá ewúrẹ́ ṣé irú àwọn ewúrẹ́ ọ̀hún àní béèrè irú koríko tí wọ́n ń fún wàhálà tí wọ́n ń ṣe èrí tí wọ́n ń rà tewúrẹ́ fi wá di kó tóbi ó dòrúkọ ó dìyà síbẹ̀ yẹ ká béèrè wọ́n wá pọ̀ wá gbọ́mọ tí wọ́n bá sì fi lẹ̀ lẹ́rọ̀ ẹ̀ dàbí irú ẹ̀ gbọ́rọ̀ bí ìṣe àwọn ọmọ amúgbó ẹni tí irú rẹ̀ bá wà lára rẹ̀ kó tètè lọ yanjú ẹ lónìí o kó tó di lọ́la gbẹ̀ndà kìyàmà tó ní rówó san o tẹ́lifí sẹ́ẹ̀rì rẹ̀ ni wọ́n padà san fóbìnrin yẹn o ẹnì kí n sáàbò sísè nìkan kọ́ lọ lálàáfíà ń jọ gbẹ̀ndà kìyàmà kọ́lọ̀ nǹkan bá wa tún àwùjọ wa sí. ara ti pé nínú tọ́lọ̀ fi pa wá láṣẹ nígbà tá à ń sìn jìnnà táwọn nǹkan tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ fún wa lójú ọ̀nà kó lè bá a dáa fún aláyé lọ́rùn òun náà ní ká máa ṣe àsọ̀látù fọ́gà wa anabi tiwa anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé anabi látàrí dáadáa dáadáa tí ọlọ́run ọba ti rán sí wa la fi dẹni tó di àtúnbí la fi jẹ́ mùsùlùmí tá à ń makí lọ́lọ́run fẹ́ tá à ń sìn makí ló ṣe léèwọ̀ nínú ẹ̀tọ́ anabi yìí lórí wa òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله